ọ̀rọ̀ àwọn yẹn náà. o pẹ́. àlàáfíà kọ́rọ́ ṣe. àmọ́ nìyí bàbá. ògbóni ọmọdé náà gbó. àlàáfíà ránṣẹ́ pátá. ooo ọ̀rọ̀ o. igi wọn rú ilẹ̀ ṣe kú wá ṣe náà. máa mọ̀lẹ́ náà kọ́. ọjà ju àtẹ mọ̀lẹ́ náà ti kà sí náà. máa mọ̀ sórí ìran yín lẹ́ bá agbára lódò yìí. máa fọ̀tàn ní méjì kan sí ọ̀nà ìwé ọlọ́run kò ṣe pé ọ̀fẹ́ mọ̀lẹ́. ọ̀hàwé àṣìmíràn. jésù ọmọ ọlọ́run sọ̀tàn ti ka. nígbà ayé àtijọ́ ọkùnrin ọlọ́gbọ́n kan níbẹ̀ àtòmùgọ̀ ọkùnrin kan. èèwọ̀n ọlọ́gbọ́n ọkùnrin ò fẹ́ mọ̀lẹ́ ó ṣe ìfìlétí kan á mọ̀ kí ṣan kí ṣe lágbára torí kí ọlá tọ́rí torí náà fún amọ̀ sórí òkúta wọn bá lẹ́la lẹ́bà padà. ìbò mọ létíkà tẹ́ òṣè dùn áwò àrípé létíkà á ilé ẹlẹ pínrín èèmọ̀ pé pẹ́mẹ́ níbo jòdè afẹ́rẹ́ gúgú lè lásàbàdé lẹ́sẹ̀kẹsẹ̀ àdúhù lẹ́sẹ̀kẹsẹ̀ agbára ṣẹ́jà fàbò ṣùgbọ́n kọ́ ilé náà lágbára nítorí náà yọ̀ wò ìrẹ́jẹ owó rí pé ó mọ sórí àpáta lẹ́la tẹ́ fọ̀tàn àṣeré nǹkan kan mọ̀ràn. àṣeré nǹkan mọ́lé bákan náà ṣùgbọ́n orí yẹn mọ̀rọ̀ mọ́ tirin sí i. bò mọ́lé níta oṣù di tálẹ̀ àwòrán àlejò kà mọ̀ tiẹ̀ sìn ẹ̀lẹ́kùn níbẹ̀. èpè pẹ́ nígbà àgùgù ṣe adé. ẹsẹ̀kẹsẹ̀ rà gbàrà gbà adé lẹ́sìn lérí mò mọ́ agbára gbẹ́ sí lé gbinigbini títí ó fi di akókó kan oṣù pé àtàkà bọ̀ wíì ojú kan náà rọgbọ́n kan kò kì í gbáyà àkókò agbára máa wọlé lónìí rán o ìwọ̀n múlẹ̀ ọpẹ́ mi ìwórí pé ó mọ sórí yanrìn mo ṣe pé ṣòkúta kan rárá wọn gbàdọ́. yékèké o mọ yóò mú gọ. orin jésù à ń sọ́tọ̀ fún wa wípé gbogbo kọ̀ọ̀hún gbọ́ràn wọn wí àwọn ọmọ òwe ọlọ́gbọ́n nìyàn kan ṣe pé ó mọ lẹ́ran sórí àpáta gbogbo kọ̀ọ̀ka ẹni yànrùn eru ní bàbá kú wọn ṣe àjàdùn títí láíláí ni gbára hàn bá kú àrè ọ̀run rere níbo ṣe pé èsì ìrora ẹ̀ṣẹ̀ sí wàhálà kan níbẹ̀ títí láíláí bẹ̀rẹ̀ ṣe ṣàṣì wọn fáìn jáde kó níbẹ̀ jésù kristi orí gẹ́gẹ́ bí apàtà wọn ṣe pé ó lágbára rìn tí wọ́n ṣe títí láéláé gbogbo ẹ̀ṣẹ̀ wọn dàrám ṣákàjúwe èrò wọn ṣe pé náà yanrìn jésù fẹ́ràn rẹ̀ tó bẹ́ẹ̀ gẹ̀ ó ṣe ń san gbogbo gbèsè torí ẹ̀ṣẹ̀ wọn dá ó fẹ́ fà ọ̀jáde kó ní ẹ̀rẹ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ àṣẹ gbọ́ lékè jésù ọ̀làm ṣákàjúwe apàtà lẹ́la rìn ọ̀wọ́ torí di èyí ńkọ́ gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ kọta erukutu ọ̀báṣẹ́fọ̀ ọgbọ́n kárùwá tí a rìn ìjọba ti ku ọ̀rọ̀rùn eru jésù fi gbogbo níyàn a wà gẹ́gẹ́ bí ilé méjèèjì ń aṣọ tán fún agboróyìn nítorí pé kírin ilé méjèèjì ń ká ẹṣẹ́ ń agogo ìfẹ́lú náà ran bẹ́ẹ̀ gẹ́gẹ́ rí bí jésù adán ìgbésí ayé ọ̀nìkọ̀kan ra wo gbogbo ọkọ̀ ìrìn lọ́nà ẹ̀ṣẹ̀ àfihàn wé ọkùnrin òṣèpé lérí ìwòlú lẹ́ni bí gbé omi dé torí pé ìmọ̀lé ran sórí ìpìlẹ̀ ò gbogbo ògbésí ayé ran ran mìrìn kó tí ọ̀nà ti èṣù máa jẹ baba láyà ni baba kú bẹ́ẹ̀ ṣùgbọ́n màá fẹ́ kọ́ rántí wípé ìlérìn lórí àpáta ewu ewu rárá o nítorí náà gbogbo kò ṣe fẹ́ jésù àárín lọ́nà tìǹ é mà ṣe wú dájọ́ kan ìbọn lórí yan rárá torí pé jésù ló jẹ́ ìpìlẹ̀ ìlérìn wégbọ́ ìwọ ni jésù ti kú lórí gàgbélébù láti gba ẹ̀yà ìṣẹ̀rẹ̀ jẹ nítorí náà bá gba jésù kristi gbọ́ àṣẹ tẹ̀lé gbogbo àṣẹ òpapọ̀ ìjọ ọba ti kú wẹ́ni yọ̀rùn irú rárá gbára wọn ọba ti kú wàá rọdọ̀ ọlọ́run níbo ní kàí gbé lọ́run mo ṣe pé ó lẹ́wà tó ee ọ̀ràn rẹ̀ má dùn mọ́ ń gbọ́kàn. mi mọ̀ fẹ́ yán mú gọ̀ mọ̀ fẹ́ jẹ́ ọlọ́gbọ́n látònírè mọ̀ fẹ́ gbẹ́kẹ̀lé jésù ọ̀lọ́sẹ̀ olùgbàlà òdodo gbogbo gbèsè ayé mo máa ń tẹ́lẹ̀ aṣẹ́ṣẹ́gà ẹ̀ bó bá ṣe wí.